mọ́ máa kí lẹ́ẹ̀kan lọ́sẹ̀ fi kulli jumu'atin ká tún wá pé àìrójúráyè pọ̀ ò rí bí máa kí lẹ́ẹ̀kan lọ́sẹ̀ ó dà ẹ̀ẹ̀kan lóṣù rí kó kí náfìlà yìí ókè ká wá pé ó tiẹ̀ tún wá há há há títí ẹ̀ẹ̀kan lọ́dún rí pé ó yan náfìlà yìí kó fi tọrọ àforíjì níwájú ọlọ́run ó wá ní àmọ́ o tí ò bá lè yan náfìlà yẹn lẹ́ẹ̀kan lọ́dún kó o tó jáde láyé rí pé o kí lẹ́ẹ̀kan ṣoṣo kó o tó lọ lè pàdé ọlọ́run tán bá di ẹrù ẹ̀ṣẹ̀ lòmíì ẹ mọ àwọn kinní tán fi máa kọ̀ńténà tán fi máa já ọjà tán fi máa kó ní àpápá wọ̀ọ̀fù ní pọ́ọ̀tù bẹ́ẹ̀ ni ẹrù ẹ̀ṣẹ̀ lòmíì ṣe pọ̀ tó tí wọ́n máa fi tí wọ́n máa wá já pẹ̀lú kọ̀ńténà àmọ́ tá a bá yan náfìlà yìí ọlọ́run ó máa forí jí gbogbo ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ wọ́n ń pe náfìlà yẹn ní kúlù zambi lọ́dọ̀ àwọn oníṣúfì kò le rárá kò ju bá a ti ṣàlàyé yẹn lọ ṣàlùwàlá kéfàtíà lórí ìnàró wọ́n bá ti ké fatia tán èyíkéyìí súrà